ọ̀rẹ́ wa nígbà wa wá ṣẹ́ tá a wà rí báyìí ìtàkùn tá a bá ṣe káwá gbà pa àpàdà wà rí iṣẹ́ iṣẹ́ wò lọ́mọ rẹ̀. èmi ló dùn mí tá a bá rí iṣẹ́ wò torí tá a bá rí iṣẹ́ wà láì yóò sùn mí mi mọ̀ dàdúgbò láàmú ni. sọ́ọ́rì bẹ́ẹ̀mi ò bá rí iṣẹ́ bẹ́ẹ̀mi ṣe wáyé ó sì wà kúkú pé mi tó bá bá ń wáṣẹ́ síbi bí irú iye mọ́ṣúárì sọ pé ó bá kádàrá mi mọ̀. wọ́n mọ̀ ó bá kọ̀tẹ̀jáyé ẹ̀ mọ́ lóòótọ́ ó bá kọ̀tẹ̀jáyé ẹ̀ mọ́ bọ̀ tán bá bèmí rí sẹ́ kásá mi ti jẹ́ pé yóò jẹ́ bí nǹkan ọ̀sìn. bí adìyẹ bí adìyẹ pé títa nílò ọmọ rà bí wọ́n ṣe ń fojọ́ yìí mọ̀ ń jẹ́. bó bá ṣe ń wọ́n àgbàdo fàájì rẹ̀ lèmi yóò mọ̀ wọ́n ẹnu mi. ọmọ wọn kan jẹ. dàpọ̀ nọ́mbà wo náà júwe fa. nọ́mbà five o five six. ìbá wọn kọ nọ́mbà five six náà. ọ̀rẹ́ wa wò ẹrù rẹ̀ wò wàlẹ́ ibi gangan ni ibi gangan ni. ẹrù mi ó ti kò sí sísì gbé gbé gbé o gbé gbé o bóyá ọ̀nà òkè náà ti ń sè. mọ bù bí mi já já fún mi. kàdá kàlókè kàlókè kàlókè kàlókè. ó sì nìsín ó sì nìsín ó sì nìsín ó sì nìsín ó sì nìsín. kí ẹ ṣe ní pure water àwọn atálẹ̀ àrètí ni o àwọn atálẹ̀ àrètí àwa ni gbèsè pure water. ẹ jáde sí a kẹkẹ kẹ jáde tán ẹ jáde. Ah! wàlẹ́ àwọn náà yẹ. àwọn ní wọ́n ní bàbá ti lẹ́yìn tó ga ó sì dúdú ní black maria. wọ́n ní sọ̀rọ̀ lásán gan ẹni wọ́n máa ń fẹ́ tó ní mọ̀ ṣe jì. kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ gangan kílẹ̀ fẹ́. ẹyin ẹyin sẹ́ẹ̀rì wọ́n júwèé àyìnfọ́ àwọn júwèé bíi fún àná wọ́n ní ẹ nílò àwọn tí ń dáná kí sì ń wakọ̀ àwa ni ká gbórí wọlé wá sọ́dọ̀ yín. èmi bẹ́sẹ̀ mo ṣe kinní kan. ó ya wèrè nù kí nínú kéèyàn dáná sẹ́lẹ̀ mi tẹ̀ ń wè kò sí ọkọ̀ tí ì lè wà mo máa ń wá yẹn pa ni. Ah, ní gidi. èmi sọ̀fọ̀ onú mọ́tò ah, gan. Ah, àwa bíi kẹ́mi yìí ò sì bọ̀. ẹ̀yẹ tẹ́ ẹ bá di mọ́tò nísìn mo lè wà ìdásí pé méjì. ìwọ̀n dáná èmi ń dáná. èmi ń kọkọ. èmi ń kọkọ àkúkà. ìsukúkí ìsdán ẹ̀wà ẹ̀wà. Oh, òkúùkù èmi dáná ìwà kọ̀ wọ́n dáná òun wa mọ́tò ṣé ẹ̀dá ní ṣiṣẹ́ nínú ìṣá. Ah. Ah. mélòó mélòó mélòó mélòó la fẹ́ wí mélòó mélòó mélòó. ó rẹ̀ pé ẹ ẹ ní ó dáa ẹ bá a sọ fún ọ pé àwa ọkọ wà sílé lónìí. Ah. ẹ má sì bá ọ̀gá ti lọ mítìn ọ̀gá ti lọ ọ̀gá ti lọ mítìn. àbórí ọ̀gá fẹ́ burú ni tó bá ń sípò àwọn ọlọ́gà bóyá ìsọpá yé wọn ò ní dáa náà nù. tó bá ti dagun mẹ́sàn-án ọ̀la ẹ padà wá ṣùgbọ́n tọ́lá ń bọ̀ lọ́la tó ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ lóòótọ́ ẹ kó fáìlì yín bọ̀. fáìlì ní ibo láì ṣiṣẹ́ ń kóòtù. fáìlì ṣé táwọn fẹ́ padà. ọ̀yẹ́ ń pọ̀ nílé. ẹ kó work experience mọ̀ lọ́la. àti fáìlì yín àti working experience ẹ mọ̀ lọ́la. ẹ wá ẹ wá sẹ́ni àwọn àwọn fáìlì táwọn fẹ́ fáìlì àdáwa ẹnu bẹ́ẹ̀ ti kú o ẹnu bẹ́ẹ̀ ti kú o. ẹ mọ̀ kó gbẹ̀mọ̀ lọ́la ó yà pé. tó wà sí ti fáìlì òní fáìlì wa. iṣẹ́ mú wèrè báyìí fẹ́ pé ìta àjogún gan a lè lò tán. ọwọ́ àdá ọ̀dà kẹ́sì àlọ́ yóò yà lẹ́nu. wèrè olórí ibú rẹ̀ kò lè jọ́gà. báyìí tá a kó yìí yóò tó àwọn àwé báyìí. nítorí láìsí bá ń lójú ogun gbogbo ẹ̀yìn gan ni ń rolú ààrẹ bọ́dọ̀ ń wo sàánú sílọ́ọ̀nù ẹ̀jẹ̀ kẹrin tó tẹ́ má sàásì gbà. ọba ti gba kìíní ti mú ah! ó ti mú. Ah! kí ló kí ló sọ. táyà ah! yìí ti mú lọ́wọ́ ẹ wò ẹ wò ẹ máa jáde lórí mi. ọ̀gá. kí ló ṣe tó máa ń pariwo tó bá ti wú tí ìwọ́n náà ti fa bá láàrin. náà bí wọ́n àwa ni lọ sí ké fún ọ. ṣé wọn máa tọ́ káàkiri ni. káwọn. àwa ni àwa ni. mọ̀ ń bọ̀ ẹ ẹ sọ fún ọ̀la rẹ̀. wọ́n béèrè owó ní owó. ṣáwọn um, ẹ àwọn ọmọ àti. ẹ̀gbọ́n tó gun lọ ayé ni. àṣírí ẹ̀ ṣe jọ ìrẹ́yìn ẹ̀rọ bọ́ọ̀lù àyà lọ́wọ́ ẹ mọ̀ tẹ̀lé mi ma ẹ tẹ̀lé mi ẹ wọ̀ kan ẹ tẹ̀lé mi ayé ẹ tẹ̀lé mi ayé. ọmọ wa ta ló ń bọ̀ lójú wa yìí ẹdó ẹdó ọ̀gá. ọ̀rọ̀ mi ni ẹ má jẹ́ ìjà lọ́gà tá a bọ̀ wá bá. kí ló ṣẹlẹ̀ àwọn òun yìí. ẹ wò àwa ni àwọn. ẹdó ẹdó ẹ ẹ yà ẹ ẹ ọ̀gá àwa ni àwa ni ọ̀gá bọ̀ ní. ẹ ẹ rà sà dada ni àwa tẹ ní. tẹ ẹ retí tẹ ẹ retí àwa ni o. ìkejì mi èmi i'm driving uh, i'm driving. èmi calm down ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. Eh, èmi wa mọ́tò. èmi àìsíkú ka ìkúkà. wà á mo ya wèrè ní mọ́tò gan o. èmi sì ń ṣe òfò ní oúnjẹ. Ah! Um, tí máa gbọ́ yín dáadáa ìwọ ń dáná eh. ìwọ ń. mo ya wèrè gan ọ̀gá. èmi sì ń ṣe bẹ̀bí wèrè. ṣé àwọn tí bẹ́ẹ̀ ni ra àwọn náà pa àwọn tẹ́lẹ̀ náà wọ́n ṣe ọ̀pá. ọwọ́ èèyàn rẹ̀ ra bàbá àyẹ̀ fún òní. ẹ ṣe mọ̀ ọ̀gá. ọ̀gá ẹ wọ́n bá wà jẹ́ ẹ wọ́n bá wà jẹ́ ọ̀gá ẹ bá wà jẹ́ báyìí

ẹ jẹ́ ní àwọn ọmọ yàrá yín dáhùn pé ní ọmọ sọ abẹ́ bẹ́ẹ̀dì o èmi sọ abẹ́ bẹ́ẹ̀dì o. lórí adé ìjẹ sùn ta ilé la mọ̀ sùn. ayọ̀ ọ̀rùn ẹ̀rọ kó wọ́n wá. wọ́n mọ̀ mọ̀ sọ́yàwó yín. ọ̀rẹ́ kọjá yìí rẹ̀. orí tó bá dà wá tán àwọn ìwé rẹ̀ yìí hmm. ọ̀rẹ́ dúdú ah ẹ̀yẹ̀ rẹ̀ bàjẹ́. ẹ̀rọ ń gbọ́ n kò lè kọ lẹ́tà sọ́jà irun náà kan náà lájọ wa n wà kọ lẹ́tà n wà bá àwọn tí wọ́n méèlì rẹ̀ nínú méèlì rẹ̀ sọ́jà pé ayé rẹ̀ wọ́n lù kò ní já. a lè kó àwọn àgbà àgbà confidence tàbá àpá wọn a mọ̀ sí géètì fún wa. confidence ò mọ sẹ́ ò mọ géètì polisi wa ń kọ́. àfa àlọ́ sọ́jà kan ní ọjà àbí ò dàbí. wọ́n ní ìwé. wọ́n ń ta sí àtàrà. Ah. Ah. ìgbà yìí ò dáa lẹ́yìn ẹni àwọn ìgbà. má rẹ̀ ẹran ìyẹ̀dùn. láti ah. ríṣẹ́. kó máa dàgbà pé àwa jẹ iṣẹ́ oúnjẹ iṣẹ́ oúnjẹ mm, ọ̀gá ọ̀gá ẹ̀ẹ́dà. Yakubu ló ti ráwọn pípù yìí. Oga, ọ̀gá ọ̀gá in fact ọ̀gá ẹ àwa wò pé ọ̀gá ọ̀gá ẹ iṣẹ́ la wọ́n wà ọ̀gá àwọ̀ pé jẹ́ kí n ọ̀gá àwọ̀ pé jẹ́ kí n jẹ́ ní ọ̀gá. bọ̀dọ̀ bọ̀dọ̀ bọ̀dọ̀ àkùbù bóyá kẹ́ ẹ gbà ẹ gbà ayé yín o bọ̀dọ̀ àkùbù ẹ̀ mọ̀ nǹkan. ẹ ẹ ẹ gbà sẹ́yìn èmi kalẹ̀ nífẹ̀ẹ́ yín kì í ṣe pa ẹ̀. bọ̀dọ̀ ayé yín o báyìí wàhálà á sọ ọmọ yàrá báyìí. ẹ ẹ má lọ ọ̀gá ni ẹ máa jókòó. ọ̀gá ni ẹ máa jókòó. ẹ tẹ̀lé ra yín tẹ̀lé ra yín. ta ló fi wájú ẹ̀ tẹ́lẹ̀ mi. ara ọ̀gá ti bá mi sọ̀rọ̀ ọ̀gá ti bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bú ọ̀gá ti bá mi bóyá ẹ̀yin ẹ̀ máa bọ̀ kárá yìí sọ̀rọ̀ máa. orí orí burú. ẹ ẹ ẹ lu o. ẹ mọ ẹ mọ. kọ́ mọ́ bọ̀.